أعوذ بالله من الشيطان الرجيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكرون هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياء بكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأتراب والنهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمينا قد سمينا لو نشاء لقلنا مثل هذا لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم ما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون الحمد لله رب العالمين بدأنا بمن قد قال إن تنفعوا الذكرى فذكر فإن الوعد قد جاءكم زجرا ربنا sí máa ń wúlò. Bádà náà bí máa kọ̀dí kọ́lá ìgbàmbà ìdí kìíra. Ọba tó ní òṣìṣẹ́ rẹ̀ ànẹ́lúwa Muhammad sallallahu alaihi. kiri. Ó ní ọmọ àti kiri báyìí ní wá bọ̀. Kọ́dí já tún kiri báyìí ní wá bọ̀. Kọ́dí já tún sáyíra. Iṣẹ́ tá fẹ́ wá àti ó ṣe lára. ẹni tí ń fẹ́ àtẹni tí ń bọ̀ ní kọjẹ́ sájúrù ìjágbé ilé ni fún òní di àìyá kìí wá àti wọ̀n fẹ́ ọ jẹ́ ẹ̀fẹ̀ kìí ṣe ẹ̀fà wo lágbájá bí wọ́n bá gbọ́ mi ilé gbọ́ ilé

ọba tó kẹwa ọfàlùkùnrà àlùsì kẹwa òun là ń jókòó tì táwọn ọ̀rọ̀ rẹ̀ òṣù wa ó tún wá kí adénù lé wa alùkùránù bẹ́m̀bẹ̀ ilé bí fún ẹ̀dẹ̀ tí ọlọ́run bá lálùkùránù ọwọ́ àánú ẹ̀dẹ́ òṣìṣẹ́ ni ọlọ́run fún wọ́n ọmọ kéékèèké bẹ́ẹ̀ àkùránù ni wọ́n àwọn tún jẹ́ nìkan tí rú àwa ò láǹfààní ẹ̀ àwọn kéékèèké ọmọ tẹ́ ń wẹlò mí ọlọ́lọ́mọ yẹ alùpùránù ti bẹ lórí ẹ̀ láwọn súrà tí wọ́n ti láǹfààní yíyẹ́ àfèyí ọba yọ̀lẹ́ lọ́n ti fèlé òkè a ní ìsìn níjọ́ ohun dọ̀rọ̀bà zédù amúra òun làá ṣe yára lónìí tó ti parí odidi kùránù ló kú kódà bẹ́ẹ̀ lómi ọ̀fẹ́ ìyàwó yóò bèèrè pé ha kùránù àbí ẹ̀nà ha kùránù ẹlòmí wá kiri wọ́n sọ ìyàwó ẹ̀ ní 2020 ẹwà tí ẹgbẹ́ tó ká ní níbi ọlọ́run kí lásìkò tá a wà yìí bí ọ̀bá wá rí báyẹn irú ọ̀dà tó rí okun lé ẹ wọ́n wá kùránù sí lára ẹ̀wọ̀n orí wọ́n wá lára ìyàwó kò sí àwa lára ọmọ kò sí mbẹ̀ ilé ahoro ló ń gbé ọba nǹkan gbogbo nǹkan mbẹ̀ ní gbogbo nǹkan gbádùn gbogbo ilé tí wọ́n bá ti wá kùránù sí mbẹ̀ ilé ahoro ló èmi kí mo wí oríire táyì ṣe ni pé ẹ̀dà ọmọ sílé kéwú ó ní ọ̀sọ́lé yídáhóró بيوت صالح farabalẹ̀ gbọ́ owó èso ohun èsù náà tí wọ́n máa al lọ ra bí kẹ́sẹ̀tì lọ́ra. Lọ́yà máa sọ sínú ilé rẹ̀. Láàbàwí yóò. máa bọ̀ ké pé ìfẹ́lẹ́ mi ọ̀dà oró. Bíbí kìrì ibùnà àbá lọ́gbà wá olójìsí ọlọ́run sọ wípé iná làbí ilé ìsàfí jẹ́ òfin iṣẹ́ ohun mínàlì Qur'an gbogbo ẹni tí a dénú ẹ̀ tí wọ́n bá ń kankan nínú alùkùránù nú ẹ̀ ọba tí a fi ń sọ ọmọ tó lè dábọ́ lè dàbá sí à ń jà kájì fún náà ní ó ní gbogbo ẹni tí wọ́n bá fi já òfin yìí ṣe ń mínàlì Kùránì kàlìbẹ́ẹ̀tì dàkàrà onílé ahoro ní báwọn tẹ́rẹ́mìlì lọ́gbà wá ká máa ké abáwá fẹ́ ké ọlọ́wọ̀n ládàbí àkọ́kọ́ ń bẹ̀ ní ìkìláàsì lílá èyí tó fi máa ranjú

ebi ọzọ sọ kùránù ní ẹlòmíì jẹ́ màkákú àwọn alẹ́ ọlọ́run ní kádà màládùúgbò wà yìí ìfò olóró lẹ́lòmíì ka kùn Ebe a fi ń kírun jẹ́ yọ àṣírí kíkọ́ ibi ti lọ ṣe wá sí pé kùránù bí nǹkan kan ẹni táwà gbà wá lálejò òun àti kánú àti ẹjọ́ gbélé láńlọ́ọ̀dù ẹ̀ wọ́n jọ nígbólóhùn aṣọ ìtàtókùn ni ọjọ́ mẹ́ta lánà ó bẹ̀ olóògbà alálejò ọ̀dà àti ìkìmọ́gbìbì àti sáì àti ìmọ́gbìbì òun bá wá jú ìpálọ̀ pa àti ọ̀ká pálọ̀ tó ní àti lọ kírun òun jáde fóun bá ní wọ́n ìsájẹ́ lọ́wọ́ lọ ní àmà àríbílẹ̀ hmm. èrè pọ́nà bó ní kíbúlà yí hmm. àwọn wá sáṣẹ́ tàhárá agbìyànjú a pè kíbúlà ọjẹ́ àwọn iléeṣẹ́ ọkọ̀ tí yàrá a máa hmm. ibi ẹnu ọ̀nà ni mo ti ń gbọ́ tí ẹnìkan lọ tí ń bọ̀ láàrin ẹ̀jẹ̀ náà ẹ̀mí ká sọ fún pé lè máa mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o máa wẹ̀ gbèjẹ́ ilé níbẹ̀ láti sálámà lórí ìrùkú ìrùn tó nù orí ìrùkú láti sálámà lórí ìrùkú bàbá kiri báyìnà lè wá bàbá dídá àgbẹ̀rẹ̀ sáàdì ọkọ gbọ́ bìrìbì lọ kọ́kọ́ jù sínú àtúntò nígbà náà bá kọ́kọ́ kú ní wọ́n mọ̀ lọ́rẹ̀ ọ́sà kún lókùn bó rí fáà ńgbọ̀ àga ló gbé àga ìgbà àwọn ọmọ mọ̀ mú bọ́ oúnjẹ wà náà wọ́n bẹ̀rẹ̀ lè máa mú ni abọ́tàbẹ́ àdálárí lẹ́yìn wa ti lé aṣílú nígbà wá padà ń béèrè pé kí ló bí wọn ni wọ́n ń jà ọwá ní ọlọ́rẹ́ǹtì àwọn àfáàwá pé wọ́n wá máa kéwú sí yàrá wọn ìtọ́kàkúnnù ó ti wò pé kéwú kan tí yóò kò báwọn ọlọ́rẹ́ǹtì àfáàwá pé wọ́n wá máa kéwú sí wọ́n máa fi kírísẹ́nù ọ̀nà àwọn ibi tẹ́lòmí kàkùránù dé bẹ̀ lájà sí o bí a bá kẹgẹ́ lòmí ọ̀sàkó ní fún ọmọ kẹkùránù sí ńlá ẹgbọ́n jẹ́ pé ẹ ti sọ́ di ẹrù jẹjẹ fáwọn èèyàn wọ́n ti sọ́ di ẹrù jẹjẹ ọlọ́wọ́ lálùkánù tí mo ṣẹ̀dídé mi ẹni sí kòrò àlùkánù tí wọ́n gbà tí ó kó gígísẹ̀ rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀ kùránù ni ó lò mọ̀mọ́ sàádà àwọn àfá tó lọ ọmọ tó kẹnu kùránù tó fi yàyàn wèrè mọ̀mọ́ sọ fún ọ pé wọ́n yọ àyà bẹ̀ fún wọ́n yọ nǹkan tí wọ́n fi síbẹ̀ wọ́n wá ká àyà ń fọyà yàn kan kùránù wọ́n fi ń ya ọkọ àdìyàwó irú táwọn ẹlẹ́bọ ń lò náà làwọn náà ń lò. tọ́hà máa òní ẹ̀ ń lò ẹ̀sánù kùránù ti ayé ọlọ́run láàṣọ kalẹ̀ nítorí kéèyàn ó lè sórí burú. ìlà sẹ́ni kí lọ́ọ̀tà ọlọ́run ní ká kalẹ̀ ní wáàsí kó o fi kàwé èèyàn lọ hmm. kẹsẹ̀ fún òfin máa dẹ́rù bá gbolé Kùránù tẹ́ ní òkè ọlọ́run ní Kùránù tó jẹ́ pé ẹni tó sọ̀kalẹ̀ ní kálákà sàmáwáàtì ẹni tó dá sámà tó dá ilẹ̀ tó ní ọwà aṣọ tí ó balẹ̀ jẹ́ ni ó sọ̀kalẹ̀. èèyàn ké Kùránù tẹ̀lá fọ̀mà lẹ́yìn ẹ̀ Kùránù táwọn wí

ètò èyàn ké tọ́kẹ̀ ní o ní ọ̀sán léèyàn dáwóró fún ní ìlà sàmà tọ́kẹ̀ gan bá tí ń gbọ́ lọ lọ ìtàdẹ́bò to ń tó o ń ń gbìyànjú àti gbọ́yé bó o ṣe ń kà á kéde ológeere olówuru tí tí wọ́n kàn ń ké tó ọ̀gbọ́yé tó ń gbìyànjú àti gbọ́yé pé kí mọ̀ ń kà bí kí lọ́lọ́ ń sọ. béèyàn bá tún wá fẹ́ ké tí ó ó kéré èèyàn lálùwàlá kámílà tó kọ̀pìlìtì ni wọ́n tó kọ̀pìlìtì òun là pẹ́lẹ̀ alùkùránù kùránù tó bí dúkẹ́ èèyàn wọ́n máa fẹ̀ gbé ké nàró níyókò olóòótọ́ ìrántí ọlọ́ni ìwọ́n pẹ̀lú ma tó tó kódà kéé ṣe tara nìkan wọn ò fẹ́ kó ké kùránù bí àmọ́ kí ni lè mọ̀ sàkúrà láàyè anyị kùránù láyé ẹ̀gbin ilé ìwùtọ̀ ilé ìwẹ̀ tàbáwọn àyè mukarat lọ́dọ̀ rẹ̀ ajókòó ọgbọ́ ti kalẹ̀ wàhálà súnbí láàyè ìmìnà náà ti nókè kùrà láyé ìmìnà ibi tó jẹ́ àyè ẹ̀gbin wọn ò fẹ́ kẹ́lù àti bí ẹsẹ̀ nínú kùránù òkè ibi tí wọ́n ti ń ṣe nǹkan tí ọ̀dà wọn kọ́ ẹ̀wọ̀n ní àwọn tí wọ́n àti àti kí ẹ̀nà àbọ̀ òfin kọ́kọ́ ata àrá ọlọ́tì tí wọ́n palẹ̀ ọtí mọ́ àwọn ń ní àwọn náà ó yẹ kí kùránù bí tí nǹkan tí ọ̀dá ẹ̀sẹ̀ lọ́bọ̀ wà mẹ́ àbọ̀ wá ń ké láàyè bí o ti gbọ́ palẹ̀ kùránù ẹ̀ mọ́ wọn gbọ́ wọ́n ti jẹ́ àwọn náà ń ké ní ọ̀wọ́ kè wọ́n gbà ládá tí wọ́n bá ti gbọ́ bí nǹkan ńlẹ̀ àbí ẹ ti tajà ní jẹ́ ń ti rajà ẹ̀mí ẹ ti ń se rìádọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù làwọn ń gbá lọ ẹ̀ á gbé kuranu kalẹ̀ fúlẹ̀ kuranu ìṣe máa kéṣe kéṣe awẹ́wo ìṣe ọ̀rọ̀ àwàdà. wọ́n sì fẹ́ kí ayọ́ sínà làhá south ní òfin tó dáa kí kuranu ni wọ́n sọ pé tọ́ba ló mọ ojú àwọn fóònù mọ́tòkọ́ a máa ma fi kó bá tẹ̀tọ̀ àtọ́lọ́ fún wọlé tó ń bẹ́ẹ̀ rẹ́kátà ti ké ara wọn. bọ́n bá lè kọ̀ ládé èèyàn tó lóhùn tí wọ́n náà fi padà máa tó fi ní ké ọ́dà ọwọ́ ẹni tí kí ọmọ gbọ́ ọmọ gbọ́ bí ṣe ń wọ́n náà wàá máa fi tóhun tiẹ̀ náà sí ọ̀dà abẹ́kẹ́yìn ohun tó dá káfí ká wọ́n bá ṣe lágbára mọ́ ní ọwà gbọ́dọ̀ tàkálàfà pé ohun ẹ̀ sádà ọwà máa fi fájì àpè kẹ́sìrọ̀ tàbí bí wọn ò tí fagún ọwà máa ń pa lọ nígbàtí èyí ò kọ́ èmi wọn bá ti fa máa ń wọ̀ fa máa ń wà mi wọn bá jí ní ọmọ fa pàdé ẹ̀ mọ́ òyìn ò ní kẹsẹ̀ pé torí pé ọfẹ́ dùn ọwọ́ àmà wí tí ò sí ń bẹ̀ àbúrò rírà gbàdí sí wa ọlásíwájú wa anábíwa Muhammad ó ní ọsọ pé má àbínà lọ́wọ́ lè ṣe ọlọ́run òye tẹ́tí sí nǹkan kan tó bí ṣe máa tẹ́tí sí òsùnù ah, ah, ah, bọ́lọ̀ ṣe máa tẹ́tí sí kàmá àdínà lìnàbí ìsùnù sáwọ́dì yàtà gánà bílẹ̀ kọ̀rọ̀ bí ohun ẹni tí ń fohùn tọ́ da ti fi ń kí alùkọ̀rọ̀ yẹ jìhà rúbí yìí ti ń ké ta ìmọ̀ àti mùsùlùmí lọ́gbà ti ń ta wọ́n fẹ́ tí èèyàn ọ̀dà ìjẹjẹ lọ àfihàn bá wà láàyè ibi tọ́jẹ́ sí wípé kíkà sókè ẹ̀ ó lè jẹ́ sùtá bóyá ó ti sùn wọ́n pè tí mo sí lórí ju tiẹ̀ lọ oorun lórí lọ́dọ̀ tiẹ̀ lásìkò kàá pariwo pé tọ́ bá jí nǹkan má fi kó nira bá ẹlòmíì ọmọ akí lóhun tọ̀ga tí ọba sí nira tó abẹni tí ń lọ wọ́n wà máa sáàsì ẹnìkan wá dé orí wípé òun kírun ó ti ń ké Kùránù tiẹ̀ sókè kò tó dé bó ti yá adé ti ń kírun tó máa kí ókè náà bàbá wa tòrá lómi ọwọlé tí ọfẹ máa kírun lẹ́yìn oṣù máa kí kùránù ọ̀dá ọ̀dá akéwùkánù tọ́rọ a máa di lọ a máa dẹ́ni tí ń yẹn náfílà lọ apá abárẹ́rì tó mú wọlé ni wọ́n gbà náà kí ké bẹ́ẹ̀ bá fẹ́ máa ké kọ́ máa ké fún rẹ̀ kọ́ máa jẹ́ pé a máa ké ókè kọ́ máa di ẹni tí ó wọlé tó fẹ́ yan náfìlà òun lónìí sùn ìdádàkálà àádùkú múlímọ́ sí ìdá gbogbo ẹnìkan nù yí bá wọ masáàtì ànábì ní kó ṣe rákà méjì kò tó jókòó tí ẹ̀ lẹ́rìí ìtọ́bá ti jẹ́ iṣẹ́ àsìkò ọlọ́lá ju tí èsìṣẹ́ àsìkò lọ wọ́n fẹ́ ká máa kí ó kí o àwọn àyè tí wọ́n ti fẹ́ láti sọ tọba ti aríbáyẹ èèyàn máa kí jẹ́jẹ́ tí wọ́n máa fúnra rẹ̀ gbọ́ ká máa sọ tá a bá ń ké abádébi sájídà wọ́n fẹ́ forí kalẹ̀ ó sì ní yínú Al-Qur'an ọlọ́run àtẹ́wọ́ sí ọ ìwọ nìkan ni máa ń bẹ̀ lọ́dọ̀ ẹnu nímọ̀jù ìwọ náà làwa ń béèrè ó fi mamá gègé wà lámà ní ń sàánà máa dámù yá láàmù títọ́mí èèyàn ọmọ wọ́n ló fi máa èyí táà tí ma ọlọ́run fi ma wá sànúkòrò òkà. Fàlá dáńtà. sọ̀rọ̀ ìyà ń rọrùn kò lè nímọ̀ olàbáàfin ní wà ní yẹsára lọ́wọ́ lè kẹ̀rí mú bí fọ́dìrì yìí wà ní yẹsára lọ́wọ́ kẹ̀rí mú bí fọ́dìrì yìí wà wà á kìí ṣe nínú ìdààmú tèrè torí àìkú olé kéwú. wàyí yàtọ̀ lọ́wọ́ ìjọba rọ ọ̀yàn lọ́rùn ní nínú ọ̀lẹ́. wàá di rọ́kìtù áhálà nílé olóògbé wà nílé kámi. wàá di rọ́kìtù áhálà nílé wà nílé yìí ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run ti wa. èyí tá a màmá jẹ́ ibi àti sinmi lánàá òun níbi ọlọ́run ti ń bá ní sọ̀rọ̀ páyẹ̀ ó ní mo pẹ̀ yí tẹ́ lè ọlọ́run yàjá yóò sì máa sọ̀nà àbáyọ fún yín wà yóò ká àwọn ọkùnrin ẹ bá ti bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ̀ gbé tẹ́ gbé yóò fúyẹ́ wọ́n yóò ká fẹ́ràn áhùn kùn sẹ́yìn gbogbo àwọn àṣìṣe yín ọlọ́run ló wọ́n há dànù. wàyà kíkẹ́ ìlà kún. àforíjì òun ó fún yín. wọ́n wá òun tó lè ọba ọlọ́lá tó tóbi wọ́n wá fẹ́ gbé à lọ síbi. وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا Àjọṣepọ̀ ń bẹ láàrin àyà àti akéṣẹ́yìn, àdéta fẹ́ bọ́ bẹ̀. Nítìtorí wípé ààyè tó lè fánàbì lábẹ́ kó sí. Hmm. Ṣùgbọ́n nù páyọ ọlọ́run yájí alílàgbò fòrọ̀ ọ̀nà. Bó ti wulè ó lè tó aṣọ̀nà àbáyọ fún yín ìtàtàgbò lẹ́bá ti pẹ́yọ̀ ọlọ́run lọ́lọ́run èé ló fi wà náàbí ẹ̀ náà lẹ̀ nínú kó ṣe wá àti ìbẹ̀rù ọlọ́run fún yá ayú ànàbí yóò takìlá yá ayú ànàbí bá fi mọ́lọ́run ṣe wá àti ìbẹ̀rù ọlọ́run fánàbí ẹ̀ tá lè mí tá ni wọ́n wọ́n tún ti ń káàbì rí náà

ẹnu ti bá nínú tàbísírù ọdún yìí náà ṣùgbọ́n àyàtà sáré lọ ọbẹ̀ ládébẹ̀ ọlọ́run nírí ànábì wọ́pùpùrù ọlọ́run nírántí wọ́pùpùrù rántí ìdíyàmù kúrò bí ká láti ìnà káfàrú wà ìdíyàmù kúrò bí ká láti ìnà káfàrú wáwù wáwù zikiriya ni. ókè wádùkúrí ma ibi ya ń kúrò bí ká na kàfàrú nígbà táwọn tí wọ́n ń dẹ́tẹ̀ ya ń tí wọ́n ń dẹ́tẹ̀ fún ànábì wọ́n ń dẹ́tẹ̀ sí ọ ìyúsùbì túkà wọ́n ń dẹ́tẹ̀ pé èlì yúsùbì túkà ẹjá

wáyà mú kúrò lọ́wù ọlọ́run náà sì kápá ète tiẹ̀ tí ó borí èdè wọn. ibi ibi ibi táwọn ohun tafsiru àtàkì ìdájí máa wọnú tafsiru wọ̀yámúkúrù lọ́wọ́ àwọn míì pápá àwọn àṣáírà tí wọ́n ti ná fúyọ́ àwọn sífáàtì kan fọ́lọ́hun fọ́lọ́hun ò láwọn àròyìn kan àwọn òní fọ́lọ́hun dédé wọ́n sọ pé wọ́yá múkúrò láà wọ́n yìí já sí híwọ̀n àlámákiri yọ́ san wọ́n lẹ́sàn èdè wọn wọ́n ní ní ṣùgbọ́n alùsúnà wà lìjàmáà àwọn dúró lórí àmìrú àkàmájá àti báyà alùkùránù bá ṣe wá tíròyìn ànábì wá bẹ́ẹ̀ ni ẹ ṣe gbé lọ bìdúnì tààrí fín wà látàkì fín wà látàwí wà wà ẹ gbọ́dọ̀ yí kẹ̀kẹ́ ẹ gbọ́dọ̀ yí padà mẹ́ ṣe wí lẹ́ẹ̀tù èèyàn gbọ́dọ̀ túkùránù sí bá mi ọlọ́run ní wọ́n ti Nàìjíríà kábàrú. Nígbà àwọn kèbèrè ń dẹ̀tẹ̀ lérè ànábì lórí ilé ìfẹ́ lúkà. Àwọn olèyà kìtù lúkà. Àwọn olùdókòrè lúkà. Ọ̀rọ̀ níwà yà náà. Wọ́n kápá kí wọ́n kí wọ́n dá yìí. Wáyà mú kúrò lọ. Ọlọ́run náà tiẹ̀. Torí pé wọn tí ó ti yọ

ọlọ́ni wa ibi tó ti láàlẹ́ yìí wá náà. wà ìdá tó ti láàlẹ́ yìí wá yàtùnà ọlọ́ni gbà tí wọ́n bá ń ka àwọn àyà ọlọ́run ọba fún wọn kọlù kọdítẹ̀mìnà tátókò òmì àti la nítorí pé ìṣẹ̀lẹ̀ yẹn ló yí ìsẹ̀mí ayé táwọn sàábé lò lọ́dún mẹ́tàlá nílùú maka tọ́lọ́run fi ní kánábí maka ma lọ madina kéyì sí jíra làkọ́kọ́ àwọn jíra ti sáájú wọ́n ti lọ abáṣà ethiopia bíi ẹ̀mẹ́jì kó tó di wípé jíra àti madina dé ànábì ọ̀kan bá wọn lọ ni inú ọ̀jẹ́ jíre eléwọ̀n ọgbàjúmọ̀ torí padà bí ọ̀lọ́ àtàbí ni wọ́n lọ ó sì lóhùn ka ayé àwọn tó lọ tí Madina lànà fi lọ òlójó wọn ìjírá yìí ló fún àwọn sàábé ló fún ló fi jẹ́ pé lójú ayé Umaru nígbàtí ẹ bẹ̀rẹ̀ fìtí fẹ́ máa ka nígbàtí agbára dé fún Islam tí wọ́n fàtà àwọn futuhat tí a ń gbọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè kí láà máa fi kò ká wá ń bó láti máa kálùkù mú màrà wá kámú lágbà sí ìdí ànábẹ́ lómi ní gbogbo ránṣẹ́ gbogbo ìṣẹ́ ìwé ẹnìkọ́ ìsìláàmù lágbára ìgbà lágbára lẹ́jà ní a fi ń torígbà àmì ọlọ́run fún ìsìláàmù lágbára anábì sọ fún Abubakar pọ́lọ́wọ́ ọba ti yọ̀ǹda kájáde Abubakar ò ní kankan jọ náà kódò ìtẹ́sọpọ́ ní bàbá tàbí ìyá tọ́já gbàlagbà tí ò ríran onísìntọ́jú ẹ̀ ọwọ́ ronú bóòlù wó ṣe fi bàbá ilẹ̀ ìyá bóòlù wó ṣe fi ilẹ̀ àwọn làwọn ọmọ ẹ̀ náà ń bẹ lọ́dún ẹ̀ ìdásọpọ̀ lọ di bí nǹkan kan sínú bí aṣọ ọwọ́ adágbére ọwọ́ afọwọ́ màmá lè nǹkan àsìkò owó lẹ̀ fún yóò kó lè fi lọ́kàn balẹ̀ fi yọ̀ǹda fún un. tó ibá nàbí lọ òru tí ànábì fẹ́ fún òun ni wọ́n jókòó pa yìí fi tún ká. àwọn kan ní ẹja lè jáde ní. àwọn yá kìtù ló ka òyìnbó gbogbo jẹ́wù lọ́lọ́run ní kàrẹ́bì ọmọ gbọ́. bẹ́ẹ̀ ṣe wí ọlọ́run fanabi ro ọjọ́ mà. ìyá ń kúrò abéèrè pé kó sùn sórí ibùsùn gbogbo àwọn tó fún ní nǹkan okòfún àdìgbò tí wọ́n bá ti béèrè máa dá máa nà padà èmi àti ẹ ti gbọ́ bí gbogbo ẹ̀rọ ẹlẹ́rù owó lówó náà kó kó tíráfù wọ́n wá ń kó yọnu wọ́n báyàwó lé kódà mo báyàwó ọkọ rẹ abúkẹ́ nìkan sí lọ owó fi kankan lọ mí ọ̀rùn sọ ká fún mi ọba kò ń yọnu àwọn amúyàwó ẹlòmí ìdìmálé wọ́n mú tí wọ́n mú ìyàwó ẹ̀dìmálé gbàtí ọba ti sí àmà nàmá gbogbo nǹkan ní nǹkan tí wọ́n kọ́ yìí ṣe pọ́sẹ̀ mí ìgbádùn ànábì òṣìṣẹ́ mí ìgbádùn ṣùgbọ́n ẹrù bí alọ́ ọba òun kọ̀bẹ̀ mí kọ̀bà wọ́ bí ìgbà páyé ìlà máa gbé ọba tiẹ̀ náà ẹbọ́ kọ́lẹ̀ ọmọ gbogbo ẹlòmí ń dojú mi lójú mi ní ìlóògùn bó ti ń bẹ lọ́rùn wa ni ká yẹjú oríwó bí alálìkì àwọn ọ̀nà yìí pàlẹ́ bí ọwọ́ akó gbogbo ọwẹ́ máa gbélé máa bá ti ń béèrè nǹkan ẹ̀ máa fún wa ń sá lọ́wọ́ ń sì kó nǹkan wọn lọ́wọ́ àrùkù náà ṣe kọ́kàkò ọ̀yàwó àmọ́tádà lọ́la àbájí kákò ìyàwó abádí nǹkan kan wọ́n padà pé nǹkan tí a ń wà lọ́wọ́ ẹ̀ lọ́sọ̀ọ́dà wọ́n ti kákò ìyàwó ẹ̀ anabi ko yawo oku fali ali si sodori buso anabi orire gani o ni ojo ti no ali odunu tora barika amen bi gbogbo tana bi ba farakan wa ma ko gbogbo ko wale o wani kan lo lo bi kan ohun ri eni ti se fi ile ohun bo wà ló ń bọ́ òun bá lẹ́nu ọ̀nà ṣé òun sì ti kú ọwá ń jí yàntì ọlọ́gbẹ́ ṣé òun sá ló ń bọ́ wà á jókòó ní gbogbo kaná ti kú ti kú ma lọ ẹnu ti kú gbẹ ọdún ṣé òun sá ń bọ́ òkú. ètò wa lọ náà dé ọba kó ọkọ ya kó tọkọ pa kan oko lọ òun fọwọ́ kan pa oníláyé ìjó ló kó wíri ewu wo. ẹni tí alùbáríkà ọlọ́run òsì lọ́gbẹ̀ẹ́ ọlọ́run wà lùbáríkà lárẹ̀ ẹ̀ẹ́kànjọ́ di ẹ̀ẹ́kànjọ́ ya kankan ní Anabi gbogbo tó fara kan alùbáríkà inú alìdún ìmọ̀sùn lórí ìbùsùn ànábì sùn bẹ́ẹ̀ ìbùsùn tí fi sùn ó sùn sórí ẹ̀ tánàbí fi jáde tó fi lọ gáàrù ìṣìra wàjá alìnà mi bẹ́ iná ìdí ìrúsàtà ògbélé ọ̀nà àti mẹ́nu kanú tàbí ìgbàtí jáde ọlọ́wọ̀ jẹ́wọ́ rí ọlọ́run ọwá bu ìpẹ́ ó bù ní wọ́n sì jókòó wọ́n fẹnukò lórí pé ẹ̀kan náà làwọn ó bù ládàá táwọn pa á tẹ́bí rẹ̀ òfin ní béèrè ẹ̀jẹ̀ èèyàn mélòó ni wọ́n mọ̀ béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ táwọn bá ẹnìkan lọ́ bá pa á nìkan ló lè jẹ́ wàhálà ṣùgbọ́n gbogbo àwọn bí ogójì ẹ̀kan náà làwọn dàdá bò wọ́n wá máa pààyàn káàkiri gbogbo onú ẹ ìran káwọn wò ó àná fi gbé ìpẹ̀lẹ́ lórí ń ọlọ́ọ̀rá ọlọ́pàdárù ìrà wà ń bẹ́ wọ́n ń wá lọ jọ mẹ́ta ló lò mẹ́ ìdárù ìrà ọwà ń bẹ́ lórí ìrìyà ọmú ìyàn lọ Abdullah nínú àwọn tó lò ní àkọọ́lẹ̀ kan sọ pé òun ní ń fún ní làbárì ti ń lọ láàárọ̀ àwọn kùrèèṣì ọwọ́ ń sọ fún àkọọ́lẹ̀ kan ti sọ pé bóyá pa pánà bí òòrùn ìrìn ìbáhùn owó bóyá lọ ma ọ̀nà Madina àkọọ́lẹ̀ kan sọ pé irun fún hmm. Abdullah abunú fún náà tí ẹjọ́ àjò ìjíra lọ́wà tún àjò ìjíra àtìmáwò náà tó lóun ní má fi ló mú ìgbànú ló fi di oúnjẹ mọ́nú yọ wà dá àbáyá tó ní ọyọ kọlọkọlọkọlọkọlọ lọlọ fi gbóúnjẹ fún wa ní gàrí rà. ní ìgbóúnjẹ lọ. ó sì lójọ́ mẹ́ta wọ́n lé wọ́n wá máa ń jí tán ó ti lọ́ máa lọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá lọ kò sí bí wọ́n ṣe rìn bẹ́ẹ̀ náà bá dé mọ́kà tẹ́ ń lọ màdínà ẹ gbà dárò ìrà ẹ gbà kọjá wọ́n fi hàn yín àmín àmín táyì bá wọ èèyàn a máa lọ ṣèbẹ̀wò ẹ̀ ọ̀dà sáyì ìpọ́n òkè òkè bẹ kọjá òkè tí ọ̀dọ̀ wá ń bí o kódà ẹ máa bọ́lọ́run ṣe kẹ́ wọn tó tẹ bá rókè táwọn ìjẹun ẹwọ́n pé kébèrè fojú ànàbí hàmà bí kọ̀ bá burú tákẹ́ yóò lọ mú ọ ìgún orí ní ìwọ́n lórí àwọn ẹ̀jẹ̀ kìrì náà lẹ́rìí bí kọ̀ bá pọ̀ bá hàn yẹ̀ lé màtá ẹ̀rì ìgbẹ́jẹ̀ tí bá ẹ máa rántí àwòtọ́ ah, ni wọ́n ọkọjá bẹ́ẹ̀ jíjá ló tètè kódà ń jọ tí mo ti ń rìnrìn àjò máa mọ̀mọ́ wò lókè báyìí a máa ń bọ̀ alọ́kùn dé nígbà ọlọ́wọ̀n ọ̀ràn mi jó béèrè òsì lára tẹ́ ìyá ń jókòó ẹ̀yà rẹ̀ jẹ́ ni ee òkè àràfà lọ́lẹ̀ lọ ẹ dàdà ẹlòmí ògùn lọ́yọ́ lọ pọ́pọ́ ẹ̀bẹ́ mú ní orí ah. ọkọ̀tọ̀kan kọ̀kọ́já lọ ẹ̀rẹ́ tó ní eh. ọpọ̀pọ̀ ẹ mọ̀ pé wọ́n lè wà ń bí kalẹ̀ ọjọ́ mẹ́ta ló lọ bẹ́ẹ̀ tó fi kò lè délé kò lè bá ní àjùlọ mọ́ èyí ti wọ́n mà lédè wo hmm. ọlọ́run ló dáàbò bò lé kálukú àná òbí dúró gbogbo tó rò kó lè jẹ́wu tí ó kò bọ́ ọlọ́run lágbára kó dáàbò bọ́ ọba dúró ti bí ó wà ó yí gbogbo nǹkan padà mọ́ wọn lójú sọ́lọ́wọ̀n ò lè ṣe wọ́n ń wo ẹyin ojú ànábì báyìí wọ́n ní ẹyin àdàbà yìí wọ́n ń wo orúgbà wọ́n ní òwú aláǹtakùn bẹ́ẹ̀ mọ́jà gbẹ́bí sí sọ fún apẹ́bí lọ́kọ́

ọlọ́wọ́ ẹ̀ẹ́kọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni ẹ ọmọ ń dáàbò mọ́ àti díẹ̀ ní ẹ̀ ló iná lànà sùúrù lànà wàlẹ́bí dàámà ló bí àyà ti wọ́yà ọmọ mọ́lẹ́ àṣà. ọlọ́ni láyé ni àwọn ẹni mi máa wọ́n. iná lànà sùúrù lànà. kéétáyé nìkan wáyà ọmọ ẹ̀kú mọ́lẹ́ àṣà. ọjọ́ tí ẹlẹ́rìí ó dìde kìámà. tójú ọmọ àtàwọn èèyàn kan ọlọ́láwọ̀ ẹni tèmi ìrìnà wọn sí ń jọdọ̀ yìí nìkan ọlọ́mọdójútì á gbogbo wa náà mm, tójú ọba ní kò ní tàwọn

ó ọ wọlé ó wọlé ní ọlọ́lágbára kó ń gbọ́ gbá gbogbo àti ẹlẹ́wọ̀n náà wọlé tí kọ́dà tí sọ ọ́dọ̀ ọmọ ọmọ ọmọ gbóná ògbó wàyẹ̀ tó látùbí Wákọ̀dì kọ̀tọ́ dítú kàbí ibùtọ́lì máa tọ́nà ohun gbogbo aburú aláburú. Wá átàyà rọ́bì àmìnukọ̀ ìfẹ́rọ̀ájí. Yágára tábọ́ọ̀yà alílé ó kídà máa rọ́bà tún. Wá ṣáàtì ti ṣámúlà àkíwá máa lọ́dí sọ́lọ́tù Allahu akíbarú. Sífù mọ́ ìyàkúbá òhun. Wá kúlù máa kọ́ lọlé. Gbogbo ọtí ti aburú ọlọ́run lè jìnà sí wa. Gbogbo etí ọ̀tá mẹ́jọ kò lè alórí wa. Gbogbo etí ọ̀tá mẹ́jọ kò lè alórí wa. Àrànṣí rẹ̀ máa fọ̀rọ̀ kìlìkà wa máa faransé rẹ bá wa gbé bá tó faransé rẹ tó fi lànà bí kó lọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́run fi lẹ́nu kọ̀ọ̀kan wa wọ́n jọ ta orí amú wọ́n jẹ orí agbéṣe yóò ti wà lọ subhana rabbika rabbil izzati amma ibabil min wali ilahu bal asaba buli kulli arifin bihi arshaditana bi maqamati lumikida akoniba anta rashidun ta ibil imami